وكل ضلالة في النار أدكفون الله سبحانه وتعالى أتريكاتك فون أشواجوا أنبي محمد صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى عليكم ويا جنجتنا له كما با النبي صلى الله عليه وسلم أتي أوان سابع النبي أتوقع وانا لأن أتوقع أن تتلي لنا النبي صلى الله عليه وسلم إنسيو بدي أجوان قيد القيامة آه ني إتسواجوا Alaiwa, ti tí a ń bá tafsiru suratul Furqan ní òní tí se ojo ọjọ́ kẹrin nínú oṣù Ramadan ní ọdún 41, lẹ́yìn ìgbà tí anabi sallallahu Alaihi Wasallam sallam tí anabi ṣe hijira léàná agbìyànjú láti ṣe ìtìsíwájú ráńpẹ́ fún wa ní ohun tó ní ṣe pẹ̀lú tafsirul Qur'an àbáwo ni ó ṣe yẹ ká máa tú alukur'an tí a fi ní máa kó sínú àwọn àṣìṣe nínú ìgbà tí a bá ń túmọ̀ alukur'an. bákan náà a ní àná àwọn suratul furqan ní ti agbìyànjú láti ka aya ẹyọ kan ṣoṣo nínú suratul furqan aya ẹlẹ́kejì òun náà ni èyí tí a bọ̀ sínú ìtumọ̀ rẹ̀ lónìí tí a máa ṣàlàyé rẹ̀ lọ tí a fi bá débi tí a bá rí bá dé nínú ayé alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá sọ fúnra wa Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ ogbera rẹ̀ tóbi ìpè pípọ̀ orí òun ọba tó jẹ́ pé òun náà lòun sọ alfurkan òun lòun sọ kalẹ̀ fún ẹrú tí ń jẹ́ anabi sallallahu alayhi wa sallam liyakuna lil alamina nadhira kí ànábì yìí kó bá máa jẹ́ ẹni tí ó máa kìlọ̀ fún àwọn èèyàn kó bá jẹ́ olùkìlọ̀ fún èèyàn pẹ̀lú alifurkan so a jẹ́ pé ìkìlọ̀ tá ànábì sallallahu alaihi wasallam tí ó máa kìwá ẹ̀yìn látara pé Allah subhanahu wa ta'ala rán sí wa kìí ṣe ìkìlọ̀ ìfẹ́nú kìí ṣe ìkìlọ̀ bó bá ṣe wù ó náà ni ó máa kìlọ̀ fún wa bóyá ni pé yóò máa kìlọ̀ fún wa níbàámu pẹ̀lú nǹkan tí Allah subhanahu wa ta'ala fi rán nínú alukur'an nítorí pé Allah subhanahu wa ta'ala ó ti sàfọ́mọ́ ànábì kó níb níbi àwọn nǹkan tá a máa kẹ́sìn rẹ̀ sáwọn èèyàn látara pé bóyá ó fi ọgbọ́n eré ara rẹ̀ kún ni àbó fi ìfẹ́ inú ara rẹ̀ kún ni ọlọ́run bá alikẹ́ ọlọ́sọ fún wa nínú alukur'an ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ó ní ànábì sallallahu alaihi wasallam tẹ́ríhùn ó ní ànábì kìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú gbogbo nǹkan tá ànábì sallallahu alaihi wasallam bá mú fún wa wá gẹ́gẹ́ bí ìlànà nínú alukur'an kálọ̀ lè mọ̀ pé wahyun yuha káàmà ìpé Allah subhanahu wa ta'ala òun náà ló fi rán anábì sallallahu alaihi wasallam sí wa wa ma huwa ala al-ghaibi bi dhanin anábì èsì ìṣe ẹni tí máa ń fi ohun tí wọ́n bá fi rán iṣẹ́ tó bá fi rán anábì kì í fi pamọ́ fún àwọn al'umma rẹ̀ látara pé anábì sallallahu alaihi wasallam ó jẹ́ al-amin ó jẹ́ ah, aláfọkàntán rẹ̀ bí Allah subhanahu wa ta'ala ó ṣe نعم الله سبحانه وتعالى وانصر في واجفه أني الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديره إليه أناني آية لكجي لأنه سورة الفرقان تبالوا لك لقوي أرك الله سبحانه وتعالى قل اسم الموصول الذي أني تبارك الذي أرك الله سبحانه وتعالى kò dákọ ara rẹ̀ inú àyà yìí ó kàn lo ismul mausul láti fi tọ́ka sí ọba tí ó jẹ́ pé òun náà ló sọ alfurqan kalẹ̀ so eléyìí nínú àwọn ìdógóngó nínú ìsọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà lélẹ́yìí nítorí pé kò dákọ̀ ara rẹ̀ oní pípọ̀ orí ẹni tó jẹ́ pé ẹ́ nazzala alfurqan òun náà ló sọ alfurqan àmọ́ bí ẹni tó bá jẹ́ alágbọ̀yé gẹ́gẹ́ bí ẹni tó bá jẹ́ olóye gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀sìn bá yé yóò ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sẹ́ni tó ní kápá láti gba ọ̀rọ̀ yẹn mára tó tayọ Allah subhanahu wa ta'ala kò sí ẹlòmíì tó lè sọ nǹkan kalẹ̀ tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kò sí ẹlòmíì tó lè rán yàn sẹ́ tó yàtọ̀ sí Allah tó látara bẹ́ẹ̀ lahu mulku samawati wal ard ọba tó sọ alkùránì kalẹ̀ fún ànábì ọba àmọ́ jẹun pínyà òun náà ni ọba tó ní ìkápá sámà àti lẹ́lẹ̀ lahu mulku samawati wal ard òun náà ló ń ṣe ló ní ìkápá lórí ẹ̀ tó lè ṣe nǹkan tó bá wù <clears throat> lahu mulku lahu mulkuhuma wa tadbiruhuma ó ní ìkápá lórí wọn ó sì ní ìkápá láti máa gbogbo àmàrí èyí tó bá ń ṣẹlẹ̀ ní ni àbí tí máa ń ṣẹlẹ̀ ní inú ilẹ̀ ẹlẹ̀ so eléyìí kò sí kan tó ní kápá lórí ẹ̀ láti ṣe tó yàtọ̀ sí Allah so eléyìí náà a tún fi mọ̀ pé ta ló rán anabi sallallahu alayhi wa sallam tí àyà yìí sọ fún wa òun náà ni Allah subhanahu wa ta'ala nígbà tí Allah subhanahu wa ta'ala tó wá ní kápá lórí sámà tó ní kápá lórí ilẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan kan tí ò lè ṣe nílẹ̀ ẹlẹ́ kò sí nǹkan tí tó yẹ pé tó bá ṣe tẹ́nìkan lè yẹ lọ́wọ́ ẹ̀wò ọlọ́run ọba àlekẹ́lá wa sọ wípé walam yattakhidh walada tòun tí bó ṣe wá ní kápá lórí gbogbo nǹkan tòun tí bó ṣe lè ṣe tó bá wù tẹ́nìkan kan ò ní yẹ̀ ẹ́ lọ́wọ́ rẹ̀ o tó pé gbogbo tó bá ṣe dáadáa òun náà ni ó máa sí ọ̀dà bí ò bá tẹ́ wa lọ́rùn síbẹ̀síbẹ̀ Allah subhanahu wa ta'ala wa ròyìn ara rẹ̀ ó ní wa lam yattakhid walada ó ní òun ò ṣe kí ni òun ò bímọ lam yattakhid walada ọba tá à ń sọ fún wa wáyìí ọba tá à ń ròyìn fúnra wa yìí ipé òun ló dá sánmà òun ló dálẹ̀ ẹlẹ́ ọba yìí náà ni lam yattakhidh walada ọba tí ò bí ma ni kò mú ẹnì kankan lọ́mọ nínú gbogbo àwọn ẹ̀dá tó dá nínú àwọn ènìyàn ni nínú àwọn màláíkà ni nínú àwọn àlìjẹ̀nú ni nínú àwọn nǹkan tí ń mí ni àti inú nǹkan tí ò mí Allah subhanahu wa ta'ala kò mú nǹkan kan ní ọmọ inú gbogbo ẹ̀ eléyìí ó yàtọ̀ sí nǹkan tí àwọn nǹkan tí wọ́n fi ń kan Allah subhanahu wa ta'ala wọ́n fi ń kan wípé ọba tí ó bí ma ní Allah subhanahu wa ta'ala ó sì ti fọ́ra rẹ̀ má kó ní ibi pé bọ́yọ́ bí ma abẹ́nìkan bí so gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú suratul ikhlas bí tí Allah subhanahu wa ta'ala ti ń ròyìn fún wa pé lam yalid yulad ọba tá à ń sọ yìí kò bí ma wa yulad ẹnìkan kan ò sí bí walam yakun lahu kufuwan ahad kò sẹ́nìkan kan tá lè fi jọ kò sẹ́nìkan kan tá lè fi wé Allah subhanahu wa ta'ala irú rẹ̀ náà ló wá fi rìnlẹ̀ fún wa níbi eléyìí ni ó máa jẹ́ ìsìn fún àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tó jẹ́ pé àwọn mú àwọn sọ wípé nínú gbàgbọ́ tiwọn wípé al-malaikatu awladullahi subhanahu wa ta'ala wọ́n láwọn màláìkà tẹ́rí wọn láwọn lọ́mọ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ àwọn mú àwọn màláíkà gẹ́gẹ́ bí pé Allah subhanahu wa ta'ala ni wọ́n lọ́dọ̀ tí wọ́n wọ́n ní ya ní àwọn màláíkà tẹ́rí wọ́n ní banatullah àwọn ọmọ obìnrin Allah subhanahu wa ta'ala ni wọ́n Allah bá alikiola ó wá fọ́ra rẹ̀ má kò níbi pé bóyún bí ma abẹ́nìkan bí nínú àyà tí a ń kà kó níbi tí àwọn yahudi àwọn tí àwọn mọ̀lẹ́yìn anábì isa alayhi salam in tí àwọn náà pàpẹ mara rẹ̀ máa allah subhanahu wa ta'ala àwọn náà ni Uzairu bin Allah wọ́n ni Uzairu wọ́n ni ọmọ Allah subhanahu wa ta'ala ni Uzairu yìí ẹnìkan tó nímọ̀ jù ní inú àwọn Bani Israel lásìkò rẹ̀ ó nímọ̀ jù nípa at bó ṣe wá ní mímọ̀ yìí tó alikiola ó fi dára ara tó fi dá yìí òun náà ló fà tó fi jẹ́ pé àwọn bàní Israel wọ́n wá tara rẹ̀ àwọn Yahudi wọ́n wá tara rẹ̀ wọ́n wá gbé kọjá ààyè rẹ̀ wọ́n tara rẹ̀ wọ́n pè ní ọmọ Allah subhanahu wa ta'ala nítorí pé Uzairu ó ní mà nípa àtàwọ́t Allah subhanahu wa ta'ala wá fi sí àmì ńláńlá tó jẹ́ pé látara àmì ó yẹ ká tara rẹ̀ ó yẹ ká tara rẹ̀ ká gba allahu subhanahu wa ta'ala ó yẹ ká tara rẹ̀ kí kó lékún sí subhanahu wa ta'ala ni àmọ́ ọ̀rọ̀ náà ó gba òdì létí àwọn tí wọ́n jẹ́ ọmọ banu israel uzairu yìí onáà ni allah subhanahu wa fún wa nípa rẹ̀ nínú suratul baqara aya 259 tí allah subhanahu wa ta'ala sọ pé aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha allah subhanahu wa ta'ala ní ọ̀rọ̀ ẹ̀rí pé tá bá lọ wo aya yẹn hmm, a rí àwọn ìjọ rẹ̀ nígbà tí wọ́n bá ṣe àríyànjiyàn lórí ipa Allah subhanahu wa ta'ala ìgbàtà nabi Ibrahim wọ́n sọ fún wọn ipe Allah subhanahu wa ta'ala ó ní idh qala Ibrahim rabbi alladhi yuhyi wa yumit in sàlàyé fún pé ọba mi òun náà lọba tí ma yéèyàn òun náà sì lọba tí ma pààyàn àwọn kèfèrí ẹ̀ràbí Fir'aun in sọ fún kèfèrí tí azar tí Allah subhanahu wa ta'ala náà nabi Ibrahim sí òun sọ pé qala ana uhyi wa umit òun náà sọ pé tó bá pé ọba rẹ̀ máa ń yí ọba rẹ̀ sì máa ń pààyàn èmi náà lè ṣe gẹ́gẹ́ bí làákàyè rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ lọ́hùn ó mú àwọn èèyàn méjì ó pàkà ó fi kàálẹ̀ kó máa lọ òun náà sọ pé òun pààyàn òun náà yéèyàn òun náà nìyí tóun ṣe yẹn wàhálà Ibrahim anábì Ibrahim wa ni mọ́jà máa dàmú ara wa tẹ́lẹ̀ yóò bá yí ọ fa inna Allah ya'ti bi shamsi min al-mashriqi fa'ti biha min al-maghrib ó dá Allah subhanahu wa ta'ala tẹ́mi ń sọ yìí òun nínú agbára rẹ̀ òun ní ṣe tóun fi yọ láti bu yọ òrùn fa'ti biha min al biha min al-maghribi wọ́n mú òun jáde láti fi sí wọ̀ kí tí ó máa wà láti fi sí yọ ọmọ ìta lẹ́bí kàfàrọ̀ ní jẹjẹrẹ tẹtẹlẹ bá gbọmọlé lọ́wọ́ kò bá rí nǹkan tí ó wí ma ọlọ́run bá alikẹ́ láwà sọ fún wa síwájú níbi àyà yìí ó wà ní áwùkà lẹ́bí ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí nìsín ó dà gẹ́gẹ́ bí arákùnrin kan ni marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ó kọjá ní ìlú kan tó jẹ́ pé ìlú tá à ń sọ yìí tòun ti bí ìlú yẹn ṣe jẹ́ ìlú ńláńlá tó jẹ́ pé ìlú tó yìí ni ìlú yìí ti wá ó wá ti wá dàwòrò kò sí ẹnìkan kan bẹ̀ mọ́ kò sẹ́ni kan táàrí lórí ìlú yẹn Uzairu yìí ó wá kọjá lórí ìlú tá ń sọ yìí qala anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha ìdí ó jáde lẹ́nu Uzairu òun náà ni pé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha bóò ni Allah subhanahu wa ta'ala ti fẹ́ yé eléyìí lẹ́gbàá tó ti kú bóòlò ti fẹ́ yẹ ìlú yìí àwọn èèyàn tó ti kú bẹ́ẹ̀ bóòlò ti fẹ́ yẹ wọ́n àwọn ẹranko tó ti kú bẹ́ẹ̀ bóòlò ti fẹ́ yẹ wọ́n gbogbo àwọn nǹkan lálálálá àwọn kan tó fi ń sọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala ti parẹ́ bóòlò ti fẹ́ gbé dìde fa amatahu Allahu mi'ata ثم بعثه لين بتقاين او سيسا الله سبحانه وتعالى كما بي دي padà قال كم لبث الله بارك لا وبي لو رẹ̀ pé كم لبث عزير ibi tó wà ńbẹ̀ un àsìkò mélòó ló ti lò wákàtí mélòó ló ti lò ọdún mélòó ló ti lò oṣù mélòó ló ti lò ọ̀sẹ̀ mélòó ló ti lò wákàtí mélòó ló ti lò òzèrè wá sọ pé labistu yawman aw ba'da yawm ó ní mo lo ọjọ́ kẹpẹ́rẹ́ aw ba'da yawm àbí apá kan nínú ọjọ́ sọmá ní ba'du ẹ̀yìn ìtumọ̀ náà ní pàtì pín kan nínú odidi ó túnmọ̀ pé kò tọ́jọ́ kan ó lè jẹ́ pé ṣẹ́jú ó lè jẹ́ pé wákàtí ó lè jẹ́ pé bí i wákàtí márùn àmọ́ kò tó dídí ọjọ́ kan tí òzèrù sọ fèsì fún Allah subhanahu wa ipò òun lò láàyè tó ń wà yìí Allah subhanahu wa ta'ala pé bal labista mi'ata am ibi tó wà ó ti lọ gọ́nà ọdún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí fún kálukú wa nígbà tá a bá kú láyé tán nígbà tó bá béèrè lọ́wọ́ wa pé kamila vista fil ardi adada sinin káṣẹ̀ wá bù lọ́dún ẹ́n káṣẹ̀ wá bù lọ́dún pé àbí ọdún mélòó ló ti lò ẹ́n ẹlòmí ó sọ pé kí ni òun ò lójú ọjọ́ kan lọ àbí apá kan nínú àwọn wákàtí kan òun náà lòun lò ẹ́n tọ́lọ́run wà lẹ́kẹ́ láti sọ pé ti tán yóò wá sọ pé mo lọ́dún kan kò tí ẹ̀ ní ronú ọdún rárá tí kò bá máa sọ pé oṣù tí kò bá máa sọ pé ọ̀sẹ̀ tí kò bá máa sọ pé odidi ọjọ́ kan òun náà ni mo lò láyé eléyìí ó túmọ̀ pé ilé ayé tá wà ń bẹ̀ yìí nǹkan kan tó kéré ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti jẹ́ kó yé wa pé ilé ayé tá wà ń bẹ̀ yìí ó ilé yẹpẹrẹ ni lọ́lọ́mọba àdìkọ́ láfi ń kánà tún wá ní al ó ní bal tu'thiruna al-hayata ad-dunya ibi tá a gbọ́n sí tá ronú sí òun náà ni pé tu'thiruna al-hayata ad-dunya ayé òun bó ti wá yẹ pẹlẹ tó òun lẹ́yìn wá pìfà òun náà lẹ gbọ́lá fún tábà ń sọ̀rọ̀ ọkú létí ẹmọ ẹlòmíì ẹlòmíì ọmọ sọ pé ọmọdún mélòó ni mí àgbàlagbà tó náà ti dàgbà tó sì mọ̀ kó ń dàgbà yóò mọ̀ wá ní àà ah, kò síkú lójú wọn ara wọn sì ṣe kíni kébékébé lára wọn sì ṣe ẹ́ ẹlòmí yóò tún wéwú yóò tún dá ilẹ̀ sí dúdú kó sáà tó dọ̀dọ̀ padà ṣùgbọ́n àwọn eléyìí ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé àfẹ́ kú má agbọ́láfáyé wal akhiratu khayrun wa abqa Allah bá lè àlékẹ́lá wá sọ fún pé ibi tó ti lò ń bẹ̀rún ọgọ́rùn ọdún ló ti lò ọ̀làbẹ̀lẹ̀ bí sami àtàárín ẹ́ ọlọ́ọ̀bà àlékẹ́lá tó dá àwọ̀ ẹ̀dá ó mọ̀ yí pé a mọ̀ ní bùkátà gẹ́gẹ́ bí ẹ̀dá tó dá wa a mọ̀ ní bùkátà sẹ́ẹ̀rì síwájú ká tó gbà nǹkan náà ló fà tó fi jẹ́ pé ààrí gbogbo àwọn ànábì tí Allah subhanahu wa ta'ala ránṣẹ́ Allah subhanahu wa ta'ala máa fún wọn ní àwọn kankan tó jẹ́ pé yóò máa jẹ́ ohun àríṣẹ́ mà tí ó fi ìjà ànábì wọn tí ó fi rinlẹ̀ tó dá táàfi mọ̀pá ànábì ni ọ́ ó dá mú nǹkan báyìí wá ẹ̀rí pé àwọn ìjọ anábì sọ́ọ̀rẹ̀ alayhi salam àwọn gangan fúnra wọn béèrè fún pé káfí lè gbà ó pànàbí ọlọ́run ni ọ́ káfí lè gbà pànàbí ọlọ́run ni ọ́ ó dáa mú ràǹkúnmí jáde láti di àpáta ọlọ́ọ̀tẹ́ yìí kí ràǹkúnmí yóò sì jáde pẹ̀lú ọmọ ní kó sì máa fọmọ yẹn lọ́yàn kò jáde ní táwọn òbí gbàlú ẹ̀yìn ìgbà tó sọ́rọ̀ fánàbí sọ́rọ̀ anábì sọ́rọ̀ sọ fún pé fún pé ń tẹ́ béèrè fún yìí àti lágbára ní o qala hadhihi naqatullah wala hadhihi naqatullah lakum aya eléyìí àkúmí Allah subhanahu wa ta'ala àmì ni ó sì máa jẹ́ fún yín fala tamassuha bisu ẹ gbọ́dọ̀ nítorí pé ilẹ̀ béèrè fún ẹ ti pé wàhálà náà ìsìrí wàhálà nígbà tí ràǹkúmí jáde tán Allah subhanahu wa ta'ala wá sọ fún wọn pé lọ́sọ fún wọn tí ràǹkúmí tó jáde yìí èsì ràǹkúmí lásán o ibi omi tẹ́ mú tẹ́ ti ń pami ẹjọ́ máa pín fún pẹ̀lú ràǹkúmí ni o ràǹkúmí ó mú mi lọ́jọ́ kan ìjọ́ tó bá sí mú mi ẹ̀yìn ò ní mú mi ìjọ́ tó bá sí ìjọ́ tẹ́yìn bá mú mi ràǹkúmí ò ní mú mi ó padà wá di wàhálà sí wọn lọ́rùn kíná ṣe ẹ̀yẹn fa akọrò ha wọ́n wá padà wá mú ràǹkúmí wọ́n sì gùn sèta fẹ́ ló ń bẹ̀ ní pé gbogbo àwọn ànábì tó ọlọ́wọ́ bá alikẹ́ ọlá rán ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ti mọ orú ẹ̀dá tó rán wọn sí a mọ̀ fún wọn láwọn nǹkan pé ah, ẹgbà eléyìí ẹlẹ́fìn àwọn ẹ̀fì mọ̀pá anabi èèyàn fún ni ọ́ ó fún anabi sallallahu alaihi wasallam ní àwọn àmì lẹ́yìn tìrìsì anabi musa alayhi salam ó fún ọlọ́pàá kó máa jámi fún anabi isa alayhi salam ó fún ní ipe kó máa jí òkú òkú tó ti kú kó jí kó máa jí àmì fún anabi isa alayhi salam ó fún ní fún anabi isa alayhi salam ipe kó máa fún àwọn èèyàn ní ro ipe àwọn nǹkan tẹ́ jẹ́ nulẹ̀ nígbà tí anabi isa ò sí bẹ́ẹ̀ ìsì máa sọ fún yín àtàwọn nǹkan tẹ́ ti pamọ́ sínú tọ́ yín nǹkan tẹ́ ọ jẹ lónìí nì gbogbo àwọn nǹkan báyìí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó fi ṣe kíni ó fi ṣe ohun àríṣe mà ibi tá a ti lọ òun náà ni pé Uzairu yìí Allah subhanahu wa ta'ala kó bá lè mà ní pé ó tọ́gọ́rùn ọdún tóhun ti pàó tó ti wà láyé ibi tó wáyé Allah bá wá sọ fún ipé kó bá lè máa ẹ́n Allah bá ní fanzur ila ta'amika wa sharabika ó yá wo oúnjẹ rẹ̀ wọ̀ṣàrọ́bì wo omi múmu rẹ̀ ní tó gbé lọ́wọ́ tó mú nígbà tí fi ń rìn ní dẹ́sàtì lámì ẹ̀tẹ̀sánà kò sí nǹkan tó ṣe jìnbẹ̀ ìtọ́wò oúnjẹ rẹ̀ bó ṣe wà lẹ́yìn ọgọ́rùn ọdún tí mo gbé ọdídé padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà omi rẹ̀ kò yí àwọ̀ padà káwí tí kò di pé táwí tí bọ́ sínú rẹ̀ kò yọ àwọn eríṣiríṣi àwọn àrùn tí máa ni wò ó àmì ni ó máa jẹ́ fún ọ irú eléyìí tá a bá lọ wò ó á rí i pé gẹ́gẹ́ bí làákàí tí ọlọ́run bá lè kọlá tó dámọ́ ọmọ ènìyàn in túnmà yí pé ọmọ ènìyàn tún lè lò ó láti fi ṣe kíni láti fi sẹ̀rí ipé àní tí ìpẹ́yà yí fẹ́ ká ní mo ti pẹ́ ni oúnjẹ mi ó ti bàjẹ́ ká ní mo ti pẹ́ ni omi yìí yóò ti change yóò ti yí padà ọlọ́run bá lè kọlá ó wá fún lámì tó jẹ́ pé yóò àfojú ara rẹ̀ ìdàrẹ́ ti báyìí sọ pé ó rọrùn kó tún lò yí òun pé omi yìí o òun náà làpẹrẹ fún mi pé àní láàrin wákàtí kan náà ni mo wà ni mo fi jí láàrin kò tó wákàtí kan tí mo fi jí omi lè fún ó lè lo omi yẹn gẹ́gẹ́ bí kíní gẹ́gẹ́ bí evidence fún Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wá sọ fún lẹ́yìn tó wo omi tán ó ní wanzur ila himarik ó yá wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tí Uzairu gùn ọlọ́wọ́ bá alẹ́kẹ́lá ní kó wò kẹ́tẹ́kẹ́tẹ́ iná ó ti déégún ó ti kẹfún ó ti jẹ́ra ọlọ́wọ́ bá alẹ́kẹ́lá wá ní wàlínà jẹ́ alákà ayatan linnasi ní tàbí sí ọ nítorí gbogbo nǹkan tọ́lọ̀ ọba àlekí ń ṣe fún wa àmì ló fẹ́ fi ṣe fún wa kábà fi lè mọ́ ọlọ́kan ṣoṣo àmọ́ nǹkan yìí ń wá ń gbòdì létí àwọn ẹlòmíì ń yí padà nílò ákà àwọn ẹlòmíì wọ́n tún wá ń lò wọ́n tún wá fi ń pa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba àlekí wa sọ fún wa pé walinaj'alaka ayatan linnas afẹ́ fi ọ́ sí àmì fáwọn èèyàn ni ọ̀yá wanzur ila al-'idham máa wéegun wéegun rànkúnmi rẹ kayfa nunshizuha thumma naksuha lahman bóòlá sí ń tó egun yẹn papọ̀ ma wo lójú Uzair Allah subhanahu wa ta'ala sì ní kégun ma so papọ̀ fún manaksuha lahman Allah bá alikọ́ láni kí ẹran ó sì máa bo egun mọ́lẹ̀ falamma tabayyana lahu lẹ́yìn gbà tí nǹkan yẹ wá kílíà sí Uzair ó wá hàn sí pé ah báyìí ni nǹkan ìṣe rí qala a'lamu anna Allah ala kulli shay'in qadir ó ní nísìnyí o mo ti wá mà lámàdájú mo ti gbà títí Allah subhanahu wa ta'ala ala kulli shay'in qadir ó lágbára lórí gbogbo nǹkan eléyìí òun náà ni ní tó ṣẹlẹ̀ sí Uzairu yìí òun náà ló fà á tó jẹ́ pé àwọn Yahudi wọ́n wá pè lọ́mọ Allah subhanahu wa ta'ala nítorí pé tó padà sílùú tán ó ti padà rí pé àwọn tó jẹ́ ọmọ ọmọ rẹ̀ gan wọ́n jọ jẹ́ déédéé ẹgbẹ́ àtàwọ̀rọ̀ tán ti wá sí wọn ti rí mọ́ láàrin wọn òzèèrú kọ́ fún wa lórí nínú àwọn àpẹẹrẹ tó fi pé tí wọ́n fi gbà pé òzèèrú ah, ni ọlọ́tọ́ ó kọ àtàwọ̀rọ̀ ó kọ fún wa lórí àtàwọn àmì míì tí òzèèrú ṣe fún wa látara bẹ́ẹ̀ làwọn yẹn sọ pé ah ẹni tó ṣerú eléyìí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa fún wa náà Al-Qur'an wa qalat yahud Uzairu ibn àwọn yahudi àwọn sọ pé òzèèrú ọmọ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun náà làwọn nasara àwọn sọ wípé ànábì isa aleyhisalam wọn lọ́mọ allah subhanahu wa ta'ala ni tirikọ́lọ́ ọba alekẹ́lá ó ṣe àmì ó fi ànábì isa aleyhisalam ó tún fi eléyìn náà ó fi sàmì ní kí láàmì tó fi ṣe ó dá látara obìnrin tí ò ní bàbá kó bá lè máa jẹ́ àmì fún wa pé allah subhanahu wa ta'ala ala kulli shay'in qadir gbogbo nǹkan ló lè ṣe àmì yìí ó wá gba òdì kìíní wọ́n sọ pé ànábì Ìsá wọ́n sọ pé ọmọ Allah subhanahu wa ta'ala ni ọlọ́run bá alikiola òun náà ló fi wọ́n sọ fún wa nínú àyà yìí ó ní alladhi lahu mulku samawati wal ard ó ní ọba tá ń sọ yìí òun náà ló ní kápá kò bímá nítorí pé òun lè kápá láti fúnra ara rẹ̀ nínú ọlá rẹ̀ òun náà lóhun tí ò bímá tí ò sì mẹ́rin kankan lọ́mà ó sì lágbára láti ṣe gbogbo nǹkan ọlọ́ọ̀bá alikọ́ láwá wà lam yakun sharikun fil mulk ọlọ́ọ̀bá tá à ń sọ sharikun fil mulk kò wá ní akẹgbẹ́ kan nínú Allah subhanahu wa ta'ala jọ ní pẹ̀lú ẹ̀dá rẹ̀ ni tí kí wọ́n jọ ń ṣí ààrẹ nínú àwọn ẹ̀dá eléyìí ni àwọn oṣù àwọn àwọn náà ní kápá lórí àwọn nǹkan kan àwọn tí wọ́n jọ́sìn fún àwọn náà ní kápá lórí kíni lórí àti dẹ́dàá wọ́n ní kápá lórí àti ṣe nǹkan lórí àwọn ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá so Allah subhanahu wa ta'ala jẹ́ kó yíwa pé eléyìí kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ ìsì fáwọn àwọn sì fi anabi isa alayhi wọ́n pè lọ́mọ Allah subhanahu ọlọ́ọ̀bá alikẹ́lá sọ pé lam yakun lahu sharikun ó ní kò ní akẹgbẹ́ kò ní pátínà níbi nǹkan tó ní kápá lé àmọ́ àwọn ọmọlẹ́yìn Kristi àwọn Nasara àwọn sọ ipé kíni àwọn sọ ipé anabi isa wọ́n ní ọmọ allah subhanahu wa ta'ala ni arínú wọn wọ́n ní mẹ́ta lọ́kan ni arínú wọn wọ́n lọ́mọ allah subhanahu wa ta'ala ni eríṣiríṣi nǹkan eríṣiríṣi ìròyìn wọ́n náà fi ròyìn allah subhanahu wa ta'ala ní ìtí allah subhanahu wa ta'ala bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo orú àwọn ìròyìn báyìí ó sì fọ́ra rẹ̀ mọ́ kúrò níbẹ̀ ó náà ni allah subhanahu wa ta'ala fi ròyìn fún wa nínú suratul ma'ida pé tó bá dijọ́ gbídà kìyàmá ọlọ́wọ́ bá alikọ́lá yóò pe anabi isa alayhi salam yóò sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nínú aya tabal

bàtí Allah subhanahu wa ta'ala ma sọ fún ànábì Isa alayhi salam tó bá díjọ́ gbídà alkiyama ipé a an ta kulta lin nasi takhiduni wa ummiya ilahaini min dunillah sí wọlú sọ kalẹ̀ fáwọn ipé àtẹni àti yá mi ẹmú wa lọ́lúwa mi fẹ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala kẹ́ ma pè wá kẹ́ ma jọ́sìn fún wa kẹ́ ma béèrè orí lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí àwọn kírísítẹ́nì ti ma ń ṣe wọ́n ló sọ bẹ́ẹ̀ fún wa

nǹkan tí ò sí nínú wọ̀ mi bó ní ṣe wá sọ fún wa ibi wọ́n ló dá mi ìwọ ló rán mi ń sẹ́sí wọn ń ṣe wá sọ fún wa pé ká máa wá sọ pé kí ni ká máa wá mú mi lọ́lọ́run tí ká wá mú ya mi lólúwa mi lẹ́yìn Allah

tí wọ́n pè ní ọmọ Allah subhanahu wa ta'ala anábì Isa yóò máa wá sọ fún wọn pé in kuntu qultuhu faqad alimtahu tó bá jẹ́ pé mo bá sọ bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ faqad alimtahu ó ti mà nítorí pé ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi ó máa ti ń bẹ nínú ẹ̀mí mi wala a'lamu ma fi nafsi èmi ò ẹwọ̀n kaba wọn anabi isa alayhi salam ó gbé gbogbo agbára fún allah subhanahu wa ta'ala ó gbé gbogbo ìmọ̀ fún allah subhanahu wa ta'ala eléyìí bí má ní gbogbo ẹni tó bá pẹ́ àní mùsùlùmí òdodo ó ṣe gbọdọ̀ rínú ó gbọdọ̀ gbà pé allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa gbogbo níbẹ̀ nù ọ̀kan ní tó fi pa gbogbo èèyàn allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa rẹ̀ wàlá alamu ma fi nafsi a ó sì gbọdọ̀ mọ̀ pé àwo máa ti ń bẹ nínú ọkà allah subhanahu wa ta'ala tó fẹ́ sí fún wa òun náà ló fà tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí máa wá ń pera rẹ̀ tí ń pera rẹ̀ sípò pé òun máa tí ó ṣẹlẹ̀ lọ́la àlékẹ́ ló ṣe nù òun máa ti ń bẹ nínú inú ètò ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá tí ó ṣe lọ́la báyìí báyìí ní oṣù yìí irú ẹni bẹ́ẹ̀ òun náà ń fi ra rẹ̀ ń fi gágbága pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni anabi Isa alayhi salam ó tún wá ń sọ fún wọn síwájú ó ní máa qultu lahum ó ní innaka anta allamul ghuyub tí pé wọ́n ló nímà nípa pàmílá tẹ́ mọ̀ wí fún wa ẹwà wò ànábì Isa alayhi salam nínú àwọn tafsir àríkà sọ fún alánà ipé alukur'an a máa túra wọn ma qultu lahum illa ma amartani bihi ìwí nkankan fún ọjú tó pàmílà tẹ́kí wí fún wọn lọ kí ló pàálàṣẹ kí ni Allah subhanahu wa ta'ala pàálàṣẹ kó sọ fún àwọn nasara àwọn bani Israel kí fi rán wọn ayà inú ayà iná láti gbọ́ yí pé kí lọ́wọ́ bá lè kẹ́lá ní kó wí fún ni kí ani ibudullaha rabbi wa rabbakum ìdí mo wí fún wọn náà ni pé kí ẹ máa jọ́sìn fún Allah Allah tí mo ní kẹrẹ máa jọ́sìn fún yìí Rabbi òun náà lọ́ba mi ọlọ́ba tó dá mi ọlọ́ba tó rè mí ọlọ́ba tó ní kápá lórí gbogbo àlámọ̀rí mi pátápátá wa Rabbakum òun náà sì lọ́ba ti yínà ẹ̀wọ̀n kaba kò yọra rẹ̀ Isa alayhi salam kò pera rẹ̀ ní kíni kò Allah subhanahu wa ta'ala kò Allah subhanahu wa ta'ala fún wa ó ní Allah subhanahu wa ta'ala ọba tó dá mi tó dẹ́ yìí náà ọba wa kuntu wa kuntu alayhim shahida mo sì lè jẹ́rìí wọn ẹwọ̀n kaba wọn mo lè jẹ́rìí sí gbogbo tí bá ṣe mo lè jẹ́rìí sí ma dumtu fihim lókun ìgbà tí mo fi wà láàrin wọn ẹwọ̀n kaba wọn anábì isa tó ń jó yé wọn pígbà tó wù sí láàrin wọn ohun tó máa ti ń ṣẹlẹ̀ má kó láti wá máa gbé kọ̀kọ̀ fẹ́ nìkan kí ẹni yìí ó ní mà níka kọ̀kọ̀ anábì ọlọ́run odidi anábì ó ní òun ọmọ ti ń ṣẹlẹ̀ mọ́gbà tó ti kó láàrin wọn bóòlẹ̀ ní kó se wá ní wòlí kan ẹ́ pé ìnábà khatibun fil biladi ìkanú àwọn súnfínú bá wọ́n nígbà tí nígbàtí àdánwò bá ṣẹlẹ̀ nínú ìlú tí wà láàlá bá ṣẹlẹ̀ nínú ìlú ó ní ẹ máa pariwo pé kíni ya wàlí yàláhì Ismail gbogbo yẹn máa pariwo kíni ẹ máa pariwo pé ìrẹ wàlí yàláhì Ismail àwọn súfí tó yẹ pé àwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi tó jẹ́ agbára Allah subhanahu wa ta'ala òun ni wọ́n gbé fún àwọn ṣẹ́kù wọn àwọn wòlí wọn àwọn kàdìríyà àwọn tìjàníyà wọ́n mọ̀ wó pé ah, ẹ̀wọ̀rù eléyìn anábì isa aleyhisalam òun náà ní sọ pé kíni ẹn wọ̀kúntù aléhìm ṣahida ẹ̀rí tí mo lè jẹ́ lórí wọn òun náà ní pé lẹ́nu mọ̀gbà tí mo wà láàrin wọn pẹ̀lámà tàwà fàíta nígbà tó ti mú mi sọ́dọ̀ nígbà tó ti mú mi kó láàrin wọn kúnta an ta raqiba aléhìm wọ́n náà ló ń sàmójútó alámàrí wọn wọ́n ló nímọ̀ nípa gbogbo tí wọ́n bá ṣe wà ń ta ala kulli shay'in shahid gbogbo nǹkan ò pamọ́ fún ọ gbogbo tí wọ́n ṣe kò pamọ́ fún ọ anábì isa alayhi yóò tún wá sọ síwájú yóò wá ní in tu'azzibuhum fa innahum ibaduk tó bá fi àjẹ wọn lẹ́ni tí wọ́n ṣe yìí wọ́n ti sáàbùyà anábi isa alayhi salam ó mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ fíyà àmọ́ tó bá wá wò pé kó fi àjẹ wọn fa innahum ibaduka ẹrú rẹ̀ náà ni wọ́n kò sí tẹ́nìkan ó fi ọ́ ṣe kò sẹ́ni tí ó challenge tó bá fi ààrẹ jẹ wọ́n ní tí wọ́n ṣe yìí wà in taghfir lahum tó bá tún wá wù tó tún ní àmọ́tún ah, ṣàforíjì ìkùnyìn fa innaka antal azizul hakim Eh, wọn náà lọ́ba tó ṣe kí ni wọn náà ni ọba ọba tí ó ní agbára láti gbáyàn tó bá gbáyàn mú kí o ṣe kíni kí o ṣe ẹni tó lè bọ́ alhakim wọn náà ni ọba ọ̀jọ̀gbọ́n ọba tó lágbára lórí gbogbo nǹkan ọba tó gbọngbọ́n ọba bíi wọn náà ló ní kápá lórí gbogbo nǹkan so eléyìí anabi isa aleyhisalam ó fi fọ́ra rẹ̀ mọ́ kó nínú kíni kó nínú nǹkan táwọn ọmọlẹ́yìn kristi nǹkan tí wọ́n ń sàfitì sọ́dọ̀ anabi isa aleyhisalam wọ́n pè lọ́mọ ọlọ́run allah subhanahu wa ta'ala lóhun bímọ allah subhanahu wa ta'ala sọ pé walam yakun lahu sharikun fil ò ní kíni òun ò ní akẹ́ akẹgbẹ́ lam yakun lahu sharikun fil mulk òun ò lẹ́nìkan tí ó wà jẹ́ kíni tí ó wà jẹ́ akẹgbẹ́ táwọn òjò wájọ máa ń ṣí à ìkápá lórí nǹkankan inú owó tó ń dá ọlọ́run bá lè kẹ́lá tó wá sọ fún wa síwájú nínú áyà yẹn ó ní wa khalaqa kulla shay ó ní gbogbo nǹkan òun náà lòun dá gbogbo àwọn àyà yìí tí ọlọ́run bá lékẹ́ ọlá àwọn àyà táà ń kà fún alátàárọ̀ yìí ìdáka lánàá ti dáka lónìí a rí pé ó tawhid ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo okun kẹ́kẹ́ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ kíni tó jẹ́ pé al-aqida àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá sọ fún wa pé wa khalaqa kulla shay'in ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala yọ nǹkan kan lẹ̀ mbẹ́ ó túmọ̀ yí pé kò sí nǹkan kan tẹ́dá kan lè dá lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala dá tó bá ní wọ́n ọ̀dà ìwọ ló ṣe fáànù ta ló wá ṣèwọ eléyìí wá ń kọ́ ẹ̀ tó bá ní ìwọ ló ṣe fáànù ẹ̀ ta ló wá ṣèwọ ta ló dáwọ a rí pé Allah subhanahu wa ta'ala òun náà ló ṣe kíni òun náà ló dáwọ náà ẹ̀ tó bá ní ìwọ ló kọ́lé ẹ̀ ìyẹ̀pẹ̀ tó fi kọ́lé mo ló Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al ó ní wallahu khalaqakum wa ma ta'malun Allah subhanahu wa ta'ala òun náà ló dá yín gbogbo yín pátápátá òun ló dá yín àti sí ọwọ́ yín tẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà ló dá gbogbo bi khilafi àwọn kan tó jẹ́ pé inú gbàgbọ́ tí wọ́n òun náà ní pé kí ni kí Allah subhanahu wa ta'ala gbogbo tó dáa òun ló dáa gbogbo tí ò bá ti dáa ṣètọ́nì ló dáa wọ́n wá pín <clears throat> olùdẹ́dà wọ́n pín sọ́nà méjì pé gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan tí ò dáa tó jẹ́ nǹkan aburú iṣẹ́ èṣù lè ṣù ló dáa gbogbo àwọn nǹkan tí ó bá jẹ́ kí ni tó bá jẹ́ nǹkan dáadáa ipe òun náà ní kápá so áyà yìí ó ti wá fèsì fúrú nǹkan báyẹn ó ní wa khalaqa kulla shay ó pátápátá gbogbo nǹkan pátápátá àlè rí nǹkan kan yọ jáde kò níbẹ̀ Allahu bàálẹ̀ kí ọlá olóòlù ń dá gbogbo nǹkan ó wá parí ẹ̀ ó ní faqaddarahu taqdira ó parí ayà yìí ó nígbà tó ń dá gbogbo nǹkan tán òun wá pè gbogbo gbogbo nǹkan yẹn yàní Allah subhanahu wa ta'ala ó kọ kádàrá gbogbo nǹkan yẹn lẹ́sẹẹsẹ lẹ́yọ kọ̀ọ̀kan tó jẹ́ pé kí ni kèé pé bóyá nǹkan kan tí Allah subhanahu wa ta'ala owó ní tẹ̀lẹ̀ láyé yìí kò sí nǹkan kan tó sì ti máa ṣẹlẹ̀ mẹ́ kò sí nǹkan kan ní kàn wáyé sódìfà yàní tí kàn ṣẹlẹ̀ láti accidentally ṣègbó kan wáyé bẹ́ẹ̀ ni òrùn yọ mi dídí ń yọ tó wáyé accidentally ni òrùn wọ mi dídí ń wọ̀ ọlọ́run bá alékẹ́ ọlá dá wa oṣù mẹ́sàn-án ó náà náà fi ń lóyún wa bí ìjẹ́dá wa bí ṣe ń dàgbà sókè ẹ̀yìn calculation yẹn ti wà tó jẹ́ pé àwọn onímọ̀ òde òní táwọn náà wá dé lónìí ó ti wá ní calculation tí wọ́n wá sọ fún ọ pé tó bá ti kóṣù báyìí iye condition tó ọmọ wà ní tó bá dásìkò báyìí ní tó dì ní gbogbo àwọn nǹkan báyìí ní tí Allah subhanahu wa ta'ala tó ṣe nínú iṣẹ́ rẹ̀ ni nínú agbára rẹ̀ ni tó jẹ́ pé òun náà ló pé bú rẹ̀ táàfi ṣe kí ni táàfi máa mọ gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan bó ṣe wá ṣe ṣe nínú àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe nínú àwọn àlìjẹ̀nú ó ṣe nínú àwọn àlìjẹ̀nú ló ṣe nínú àwọn ẹranko ó ṣe nínú àwọn ẹranko ó náà ló ṣe nínú àwọn nabataj àwọn irúgbìn àwọn nǹkan tí àwọn nǹkan àwọn igi àwọn nǹkan tí ò lẹ́mìí gbogbo ẹ̀ pátápátá Allah subhanahu wa ta'ala ó ti kọ àkọọ́lẹ̀ fún gbogbo wọn igi tí ó wù iye ọdún tí ó fi wù láyé tẹ́ bẹ́ẹ̀ dànù tí ó fi kú Allah subhanahu wa ti kọ́ èyí tí èèyàn tí ó sẹ̀mí iye ọdún tí ó fi sẹ̀mí Allah subhanahu wa ta'ala ó ti kọ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀pátápátá Allah subhanahu wa ta'ala wa qaddarahu taqdira ó ti wá kọ kádà gbogbo nǹkan ẹ̀wàrí kádàrá yìí ọ̀rọ̀ kan ní tó ní agbára ẹ̀ nínú àdìsọ́kàn àwọn a jẹ́ mùsùlùmí òdodo alìmánu bil qadar orígun kan ní gbòógì nínú àwọn orígun ìnígbàgbọ́ tó jẹ́ pé tí orígun yìí tó bá ti fèrí sán ògiri a jẹ́ pé ìmánìyàn ti kíni ìmánìyàn ti forí sán gidi nù ó ti kú pátápátá nù èyàn ní jẹ́ mùmínì tí ò bá sí alìmánu bil qadar tí ò so ìmánu bil qadar àwọn èèyàn wá pín sọ́nà èríṣiríṣi nípa kádàrá tàǹsọ̀ yìí ara wọn kan al-Mu'tazila àwọn tí wọ́n àwọn gbà pé ni àwọn gbà pé kádàrá tàǹsọ̀ yìí nìsí wọ́n gbà pé Allah subhanahu wa ní kápá lórí kádàrá Allah subhanahu wa ta'ala ti pé kò nímà nípa gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ bí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ohun bí ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala nímà nípa rẹ̀ àwọn Mu'tazila ẹ̀ tó jẹ́ pé àwọn náà ni wọ́n tún máa ń sọ walau arada al-insanu shay'an wa arada Allahu ghayrahu pé tí ọmọnìyàn bá fẹ́ nǹkan tó fẹ́ ṣe nǹkan tí Allah subhanahu wa ta'ala náà bá fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tọmọnìyàn fẹ́ ṣe wọ́n ní tọmọnìyàn ni ó ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala ní kápá láti dá nǹkan yẹn dúró nítorí pé kí ni àwọn gbé kádàrá wọ́n gbé gbogbo àwọn nǹkan tọ́mọ nìyẹn ń ṣe wọ́n gbé sọ́wọ́ rẹ̀ ipe òun náà ló ní kápá láti ṣe nǹkan rẹ̀ fúnra rẹ̀ àwọn eléyìí àwọn ní al-Mu'tazila gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lára àwọn táwọn náà tún sọnù níbi látara kádàrá àwọn tí wọ́n ń pè ní gíní àwọn alìjàbàríyà àwọn tó yẹ pé àwọn tí wọ́n àwọn tó bá ti wọ́n débi pé ọmọ ènìyàn tí ẹ̀ ní mo fẹ́ kò ní èrò kankan láti ṣe gbogbo nǹkan pátápátá wọ́n gbà ìgbé Allah subhanahu wa ta'ala ó jẹ ọmọ ènìyàn ń pani ẹni tí ń jalè wọn lọ́lọ́run ló jẹ́ pá tó ní ó máa jalè ẹni tí ń ṣe zina ló jẹ́ pá tó máa jalè tó ní kó máa ṣe zina ẹni tí ń ṣẹbọ ló jẹ́ pá lọ́dọ̀ tí wọ́n wá gbà yí pé àbòsí ní wàá jẹ́ fún Allah subhanahu wa ta'ala ipe kó wá fi àjẹrù ẹni bẹ́ẹ̀ ìwọ náà ló jẹ́ ń pákó máa ṣe ó sì tún wá fìyà jẹ́ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ó sọ fún anú al-Qur'an ó ní inna hadaynahu as-sabila imma shakiran wa imma kafura Allah subhanahu wa ta'ala ó ti fi làákàyè sínú ọpọlọ wa jẹ́ pé làákàyè òun náà ló fi dá yàtọ̀ sí àwọn ẹranko òun náà láàfin ma òun láàfin ma ilé ìtó da sí tí ó da lórí ẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi bí wa òun náà ló fà tó jẹ́ pé tá a bá ń wo tá a bá ń wo kí ni àwọn májẹ̀mú taklif ẹ̀yìn tí ó fi jẹ́ mukallaf ẹ̀ ń nínú ẹ̀ òun náà ní kíni òun náà ní àlàákà làákà ìlẹ́nu rẹ̀ òun náà ló fà jẹ́ pé wèrè wèrè Allah subhanahu wa ta'ala lọ́wọ́ rẹ̀ o ṣe pa ọlọ́wọ́ bàríkẹ́ ọlọ́wọ́ òní lọ́wọ́ wèrè ó ṣe kírun òní lọ́wọ́ wèrè òní lọ́wọ́ wèrè gbogbo tí wèrè bá ṣe Allah subhanahu wa bí so kí ló fà nítorí pé kíni nítorí pé tí ó máa fi nítorí pé kí ni làákà ìyẹn Allah subhanahu wa ta'ala ó ti dá mọ́ wa ó ní wa khalaqa kulla shay'in wa qaddarahu taqdira àwọn Mu'tazila àwọn Jabariya àwọn wá sí kí ni àwọn sàṣe ju àtàṣe ètò àwọn kan gbé gbogbo agbára wọn ni kò sí ìròrí fọmọnìyàn àwọn kan wá sọ fọmọnìyàn ló tẹ̀ ní kápá lórí gbogbo nǹkan àwọn alùsùnà wal jama'a àwọn wà láàrin méjì wọn ni Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ sọ fún wa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátápátá láyé èyí tó kéré ni àti tó tóbi ó ti kọ kádàrà rẹ̀ ẹ̀ ó wá fi ó fún ọmọ ènìyàn èèyàn ní kíni ó fún ní agbára láti máa ṣe kíni láti máa rorí láti ṣe ní tó dáa ó fún ní làákàyè láti wò pé nǹkan láti mọ̀ pé nǹkan yóò dáa látara ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala oní ọ̀nà oṣù béèrè lọ́wọ́ rẹ̀ tó bá dijọ́ gbéde alkiyama ẹ̀ wà á rí kọ́dàrú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Allah sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithu nínú hadithu Jibril nígbà tó wá bá anabi sallallahu alayhi wa sallam tó wá béèrè lọ́wọ́ anabi nípa àlámàrí ẹ̀sìn ẹ̀ inú àwọn tó béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam tó ní fa akhbirni al

tí kò sí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ síyàn àyàfi nǹkan tó jẹ́ kíni nǹkan tó ti wà nínú àkọọ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala ti kọ oní ànábì sallallahu alaihi wasallam ànábì fi sọ fún Abdullahi ibn Abbas nígbà tí ń kọ́ lẹ́kọ̀ọ́ nínú hadith tó wà nínú sunanu Tirmidhi tí ànábì sallallahu alaihi wasallam sọ pé wa alam annahu law ijtama'at al-jinnu wal insu ala an yanfa'uka wa law ijtama'at al-umma واعلم أن الأمة لو اجتمعت على أن يدروك بشيء لم يدروك إلا بشيء قد كتبه الله عليك pé lọ lè mọ̀ ipé àwọn agbogbo àlèúmọ̀ yìí pátápátá àtẹni tó gbọ́lọ́ gbọ́ àtẹni tí ò gbọ́lọ́ gbọ́ tí ogun pátápátá bá parí pọ̀ lórí pé àwọn fẹ́ kó nira bá ọ ẹ̀yìn lam yaduruka illa bi shay'in qad katabahu Allahu alayk kò sí ìnira kan tán lè kó bá ọ àníbi wa sọ pé rúfin àti àkìlám wọ̀jẹ́fàtì sòhòf wọ́n ti gbé kálàmù tí wọ́n fi kọ́ kádàrá wọ́n ti gbé e sókè wọ̀jẹ́fàtì sòhòf ibi tí wọ́n sì kọ́ sí ó ti gbẹ ó túnmọ̀ yí pé àkọọ́lẹ̀ ti gbẹ tí Yorùbá máa ń sọ òun náà ni tí wọ́n pé kí ni kádàrá ń kálukú wa Allah subhanahu wa ta'ala ti kọ́ so gbogbo wa aka ma wa ń gbà lórí ahọ́n ni ní pé àkọọ́lẹ̀ ti gbẹ tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa a gbà pé kádàrá ni Allah subhanahu wa ta'ala ló ṣe fún wa àmọ́ tí dàkejì bá wá ṣẹlẹ̀ sí wa a máa fi àtàrí mátàrí a máa fi mọ ẹnìkan tí àwa náà ti máa padà lọ síbi ìnígbàgbọ́ àwọn tó jẹ́ pé wọ́n gbà ètò gbogbo aburú ọwọ́ ṣètánì lókè wá ìgbàgbọ́ àwọn kírísítẹ́nì nu wọ́n ní dáradára lọ́lọ́wọ́ ń ṣe wọ́n ní èṣù oníṣekíní oníṣe gbogbo àwọn nǹkan tó bá jẹ́ aburú so eléyìí ó túnmọ̀ pé ká sọ́ra láwàtà jẹ́ mùmí ní òdodo tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bá a ṣe máa ń gbà pé ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ló ṣe pé kádàrá rẹ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìdàkejì bá ṣẹlẹ̀ sí ọgbà pé kádàrá rẹ ni kó náà ló ṣe ó lè wá fẹ́ nìkan ti sábàbí rẹ̀ ẹ̀ kó jẹ́ pé látọwọ́ ẹnìkan nìkan yóò ti wá má wàá mú ẹni ẹni mú pé ìgbà tó jẹ́ pé òun ló ní kápá láti ṣe ń tó ṣẹlẹ̀ sí ọ gbà pé Allah subhanahu wa ta'ala ó gbà ọwọ́ rẹ̀ ṣerú nǹkan báwọn fún ọ pé <clears throat> nínú kádàrá ni eléyìí gba agbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ yín gẹ́ inú ìgbàgbọ́ inú kádàrá òun náà ni ká sọ́ra pẹ̀lú gbólóhùn láwú anábì sallallahu alaihi wasallam anábì ni ká sọ́ra pẹ̀lú kékíní ká sọ́ra pẹ̀lú gbólóhùn láwú pé àká ní bó bá ṣe báyìí ni nǹkan báyìí bá ni tó jẹ́ pé kò sí ẹni tí e fẹ́ kó sínú wàhálà rú kàbáyìí ipe bá ni ká ní mo bá gbọ́nà báyìí ni mo bá ti rí ni òun kádàrá ń ṣe gíní ó túnmọ̀ yí pé ń ṣe kìnánù nítorí pé ò ní gbàbẹ̀ bí tó gbà náà ló ti gbà yìí ah káni kò bá tẹ̀lé wọn lọ ni accident yóò bá ti tẹ́lẹ̀ ẹ̀ẹ́n káló bá ti jẹun lé ni káló bá ti dúó bí mo ṣe ní ó dúó ni káló bá ti gbọ́rọ̀ sí mi lẹ́nu ni káló bá ti gbogbo àwọn káni káni káni tá a máa ń sọ láwúláwúláwú tá a máa ń ni ẹ̀yìn ká ní mo bá ṣe báyìí ìṣẹ̀dánù tó wá gbàbẹ̀ wọlé yóò gbàbẹ̀ wọlé sí ọlá ẹ̀yìn ká ní wọn náà bá ti múra dáadáa ni ká ní wọn bá ti jàjẹ́ ara ni ká ní wọn náà bá ti dira ni gbogbo eríṣiríṣi ìṣẹ̀dánù mo wá gbé wá sínú ọkàn yàn láti nígbẹ̀yìngbẹ̀yìn yóò padà wá sí kíní yóò padà wá sọ́yẹn nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ̀wà rí kádàrá tá ń sọ yìí kádàrá tí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àyà yìí nínú suratul furqan àyà tó ní faqaddarahu dá òun àsìkò kádàrá kọ̀ọ̀kan bá tó kádàrá yìí ní ìbámu pẹ̀lú àwọn àyà tó wà nínú al-Qur'an àti nínú àwọn àdítọ́ nínú àdítà Nabi sallallahu alaihi wasallam àwọn olùmọ̀jí kó yíwa pé kádàrá tí Allah subhanahu wa ta'ala kọ ọ̀nà mẹ́rin ló pín sí alákọ̀ọ́kọ́ òun náà ni at-takdiru al-am at-takdiru al-am ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-takdiru al-umri ẹlẹ́ẹ̀kẹta òun náà ni at-takdiru sanawi lè yàwó mi so eléyìí òun náà ni ọ̀nà mẹ́rin tí kádàrá pín sí tàbáwà lọ gbogbo pátápátá a fi tún lágbọ́yé sí ikú Allah subhanahu wa ta'ala ọba ètò ni

tó wà nínú láwọlì mahfuz gbígbó látìgbà táyé ti bẹ̀rẹ̀ táyé ò fi parẹ́ tí ìdí alkiyama lẹ́yìn ìjọba tí tó fi gbogbo ọ̀kan pálápátá Allah subhanahu wa ta'ala kò ti kọ síbẹ̀ tó jẹ́ pé nǹkan kan tí ó tayọ kò sínú ẹ̀ ẹ́ eh, sàǹgbélé yìí nìsìn ó ti jẹ́ jẹ́nẹ́ra kádàrá Allah subhanahu wa ta'ala tún wá máa yọ tẹ́nì kọ̀ọ̀kan wọ́n wá yọ tẹ́nì kọ̀ọ̀kan nígbà tó bá ti wà wà nù yá rẹ̀ òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam hadith abdullahi bin masoud ó ní inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa kẹ́bi anabi sallallahu alayhi wa sallam fi júwe rẹ̀ fún wa pé tó bá di ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Allah subhanahu wa ta'ala yóò wá pa àwọn màláìkà láti ẹgbẹ́ ká kọ àwọn kankan ẹ̀ eh, wọ́n kọ kíni wọ́n kọ ajalihin وقع بكثير رزقه وعجله وعمله وشقي أو أو سعيد so nínú inú ìyá kálukú wa òun náà ni àtẹ̀kìdírù l'umuri òun náà ni ó ti ṣẹlẹ̀ ẹ́ eh, tó jẹ́ pé àtẹ̀kìdírù l'umuri náà kò ní jáde kó nínú kíni kò ti wá nínú ẹ̀ òun ni àtẹ̀kìdírù sanawi inú àtẹ̀kìdírù l'am ibẹ̀ ni àtẹ̀kìdírù sanawi ni ti jáde òun ni kádàrá ìtí ó ṣẹlẹ̀ lọ́dọọdún ẹ́ eh, walillahi al a'la ti báwa náà máa ṣe bọ́jẹ̀tì ọdọọdún inú bọ́jẹ̀tì ọdọọdún àtúní bọ́jẹ̀tì oṣù inú bọ́jẹ̀tì oṣù àtúní tá àná lóòjọ́ òfé àbá máa ń ṣe nítorí pé kí ni látara pé kí ni látara pa létò Allah subhanahu wa ta'ala so inú àwọn ètò Allah subhanahu wa ta'ala òun náà ni àtẹ̀kìdírú alkini àtẹ̀kìdírú ìpè bùbù yìí tó jẹ́ kíni tó jẹ́ ti ọdọọdún òun náà ni èyí tí máa ṣẹlẹ̀ ní òru Laylatul Qadr tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé inna anzalnahu fi Laylatil Qadr wa ma adraka ma Laylatul Qadr eléyìí òun náà pè ní kíni at-taqdiru sanawi ọdọọdún lélẹ́yìí léyìí máa ṣe kíni àwọn ẹ̀yìn tó jẹ́ pé execution gbogbo àwọn nǹkan tá a máa ṣe lójoojúmọ́ òun náà ni èyí tí ó wà nínú hadith orin látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wípé àwọn kèfèrí wọn a máa lọlẹ̀ jí àwọn àlìjẹnu wọn a máa lọlẹ̀ jí ọ̀rọ̀ gbọ́ ní sámà wọ́n gunra wọn wọ́n máa lọlẹ̀ jí ọ̀rọ̀ gbọ́ ní sámà wọ́n máa wá bíra wọn tí anábì tí Allah subhanahu wa ta'ala bá ti sọ fún màláìka jìbìrì pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ àwọn màláìka jìbìrì ó sọ fún àwọn màláìka tó kù tábà ti wá rí pé wọ́n gbọ́ tí wọ́n sọ òun àwọn àlìjẹnu máa ń jí gbọ́ tí wọ́n wá sọ fúnra wọn wọ́n wá máa sọ fún àwọn tábà jí àwọn èèyàn wọn lórílẹ̀ so eléyìí òun náà ni àtẹ̀kìdírù lè yá omi gbogbo àwọn kádàrà tá a wá sọ yìí àwọn àwọn tẹ̀kìdírù oríṣiríṣi tá a sọ yìí gbogbo ẹ̀ pátápátá ó wà lábẹ́ kíni ó wà lábẹ́ àtẹ̀kìdírù lè ó wà lábẹ́ àkọọ́lẹ̀ gbogbogbò tí Allah subhanahu wa tó ti kọ kalẹ̀ fún gbogbo nǹkan tó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè jáde kó nínú kádàrà tí Allah nínú arziki ipe nǹkan tí ó máa jẹ́ arziki tí ó máa jẹ́ ìjẹ́mú yẹn ni ìjẹ́mú tá à ń sọ yìí kò ní lékún kò sì ní dí nítorí pé kí ni subhanahu wa ta'ala ó ti kọ kádàrà gbogbo nǹkan àfáwa alimami al-Qurtubi rahimahullah <clears throat> nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ibi tafsiru aya yìí wọ́n ní faqaddarahu taqdira tí Allah subhanahu wa ta'ala wí fún wa wọ́n ní ìtumọ̀ náà ni pé qaddara kulla shay wọ́n ní Allah subhanahu wa ta'ala ó ti kọ kádàrà gbogbo nǹkan pátápátá mimma khalaqa inú gbogbo nǹkan tó dá bi hikmatihi pẹ̀lú kíni pẹ̀lú hikma rẹ̀ pẹ̀lú ọgbọ́n látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bi hikmatihi pẹ̀lú ọgbọ́n rẹ̀ <clears throat> alama bi hikmatihi alama arada pẹ̀lú gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala gbà lérò pẹ̀lú gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ló ti kọ kádàrà rẹ̀ ló ti kọ kádàrà rẹ̀ kalẹ̀ so afáà tó wá sọ fún wa síwájú wọ́n ni láàánsahwatin wa ghafla wọ́n ni gbogbo àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ yìí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí láàánsahwa kò sí kí ń ṣẹlẹ̀ látara pé ìgbàgbé ẹni pé ìgbàgbé wá bá Allah subhanahu wa ta'ala ẹ̀rí pé àwọn Yorùbá àwọn ọ̀rọ̀ burúkú táwọn Yorùbá máa ń sọ wọ́n ni ìgbàgbé sí Olódùmarè kò rántí láti pẹ́pẹ́yẹ ẹwọ̀rọ̀ burúkú ẹ̀yìn àwọn Yorùbá wọ́n ní Elédùmarè àmọ́ Allah subhanahu wa ta'ala òǹkọ́ Elédùmarè ẹ̀yìn Ṣàngó ayẹ̀gínà wókọ́ rẹ̀ ẹ̀ Oòduà àwọ́rùnmílà ní àbáwọn tán pè lólúwa wọn òun náà ni wọ́n ní gbàgbé ṣe kòrán ti gíní kòrán ti láṣẹ pẹ́pẹ́yẹ Allah subhanahu wa ta'ala ọba tí ì gbàgbé ni wa ma kana rabbuka nasiya ọlọ́ọ̀bá àlekẹ́ ọlẹ́yẹ gbàgbé nǹkan kò gbàgbé nǹkan kan nínú àwọn ẹ̀dá tó dá gbogbo tí èèyàn bá retí tí ò bá ti wà tẹ̀yàn lọ́wọ́ kí èèyàn mọ̀ pé kí ni kí èèyàn mọ̀ pé àsìkò rẹ̀ ni ò tí ì tó gbígbà Allah subhanahu wa ta'ala ó ti là á mọ́lẹ̀ fún wa nínú al-Qur'an ó ní wa ma kana rabbuka nasiya ọlọ́wọ́n bá rẹ̀ ọba wọ́n ní gbogbo tí gbogbo nǹkan pátápátá kádàrá tí Allah subhanahu wa ta'ala ti kọ yóò máa kò lórí gbogbo nǹkan pátápátá títí tálìkì àmọ̀ fìdé àti lẹ́yìn ọjọ́ gbéjà kìyàmà èyí tí dọ́nkàlù wọ́n fi wọnú ẹni tó wọná tí ó wà núná ẹni tó wà àlìjẹ́nà tí ó wà kádàrá tí Allah subhanahu wa ta'ala ti kọ lórí gbogbo nǹkan yìí kádàrá yẹn yóò máa kò lórí gbogbo nǹkan yẹn wa huwa al-khaliqu látara bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni al-khaliqu òun náà ni ọba dẹ́dà òun náà ni al-muqaddiru òun náà ni ọba tí ń sekí ni ọba tí ń pè gbogbo gbogbo nǹkan ni ọba tí ń kọ kádàrá gbogbo nǹkan so látara bẹ́ẹ̀ fa abudu òun ni kẹ́ ẹ̀ wá jọ́sìn fún òun ni kẹ́ ẹ̀ jọ́sìn fún so ẹ̀rí pé tẹ́ wọ̀rọ̀ tí a àfáwà al-Qurtubi alayhi rahmatullah tí wọ́n sọ níbi ẹ̀rì pé in tí wọ́n jẹ́ kó yé wa níbẹ̀ òun náà ni pé kíni òun náà ni pé gbogbo tí Allah subhanahu wa ta'ala sọ fún apóhùn sí ẹ̀ kò sí nǹkan kan tá a kò sí ọ̀kan tá a lè fi gbà ike Allah subhanahu wa ta'ala òun ló dá gbogbo nǹkan kò sí ọ̀kan tá a lè fi gbà pé Allah subhanahu wa ta'ala òun lọ́mọ kò sí ọ̀kan tá a lè gbà pé Allah subhanahu wa ta'ala òun ní akẹgbẹ́ tí wọ́n jọ ń ṣe ìkápá lójọ́ ní kápá lórí gbogbo tí ń bẹ inú ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá yuka ma sikini yuka ma jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ so òun náà ni torí subhanahu wa ta'ala tó fi parí òun náà ló gbà lérò pẹ̀lú áyà yìí tó fi sọ fún wa pé wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira pé gbogbo ẹ̀dá tó dá yìí Allah subhanahu wa ta'ala ó dá wọn ó sì kọ kádàrà gbogbo nǹkan tó ṣe pé gbogbo kádàrà tó ti kọ yìí òun náà ni ó máa ṣe kíni òun náà ni ó máa kò tí ó sì ní sáláì máa ṣẹlẹ̀ títí tí ó fi dìjọ ọjọ́ ìgbéde alqiyama na'am Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wa síwájú níbi ayẹ lẹ́kẹrin ó ní wattakhadhu min dunihi aliha la yakhluquna shay'an wa hum yukhlaqun wa la yamlikuna li anfusihim darran ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا sotaba lọ lè wo aya ẹlẹ́ẹ̀kẹrin yìí ọjọ́ ti lọ a lè má lè ṣàlàyé nífọ̀síwẹ́wẹ́ nípa aya yìí àwọn pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àlàyé ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ a padà sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá di lọ́la Allah subhanahu wa ta'ala ń sọ fún wa lẹ́yìn tó ti sọ síwájú yìí ipò lòun dá gbogbo ẹ̀dá òun náà lòun kọkádà gbogbo nǹkan òun náà lòun ṣe gbogbo tá à ń fẹ́ fún wa gbogbo dáadáa wàtàkàzó min dúnihi àlìhà wọ́n mú kúta wọ́n jọ́sìn fókúta wọ́n mú gi wọ́n bọ́ gi wọ́n mú ìpẹ̀ wọ́n bọ́ ìpẹ̀ wọ́n bọ́ náà wọ́n bọ́ sámà kọ́dà wọ́n bá débi pé wọ́n mú àwọn màláíkà àwọn tí ń bọ màláíkà wà àwọn tí wọ́n bọ àwọn ànábì ọlọ́run tí wọ́n gbé àwọn ànábì wọ́n gbé wọn sípò Allah subhanahu wa ta'ala àwọn tí ń bọ ìyà àwọn tí ń bọ ṣéhù àwọn tí ń bọ wòlíì wọ́n bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí mú ẹlòmíì ní ẹni tí ó máa jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó wá fẹ́ fi hàn wá níbi àìpé làákàyè àwọn tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó ní la yakhluquna shay'a ó láwọn tí wọ́n jọ́sìn fún yẹmọ òwá o la yakhluquna shay'a wọn ò lè dá nǹkan ká o kò sí nǹkankan tí wọ́n lè dá àwọn òsá wọn ò lè dá nǹkankan àwọn ṣéhù wọn tí wọ́n bò lè dá nǹkankan kọ́lá àwọn ànábì ànábì Isa alayhi salam kò lè dá nǹkankan wọ́n lásọ fún aṣíwájú tí ànábì Isa alayhi salam ó bọ́pá bọ́sẹ̀ kò ní gbogbo nǹkan tí wọ́n ń pè ó sì wáá jẹ́ pé dáadọ́ wa sẹ̀lẹ̀ àmọ́ wá ní ṣe o Jésù ó sì pé nǹkan kan wàá sẹ̀lẹ̀ àmọ́ wá ní Jésù wàá gbà mí Jésù la yakhluquna shay'a gbogbo àwọn nǹkan pátápátá látòkèdélẹ̀ ni wọ́n ń jọ́sìn fún wọn ò lè dá nǹkankan ibi àìnílà kèfèrí àwọn ẹlẹ́bọ nǹkan tó jẹ́ pé àwọn náà wọ́n fọ ara wọn ṣe àwọn náà wọ́n lọ bẹ́gi lódò nínú igbó àwọn náà ni wọ́n gbẹ tí wọ́n ṣe wàhálà tí wọ́n láàgùn tí wọ́n mọ́ àwọn náà ó sì wá gbé nǹkan yẹn kalẹ̀ wọ́n sì wá mọ̀ pé lọ́lọ́ wọn wọ́n lòun ní dá gbogbo àwọn wọ́n lòun ló dá wọn ẹ̀dàkùn ẹwà ẹ̀ ní làákàyè ajẹ́ gbogbo ẹni tí wọ́n ti ń jọ́sìn fún nǹkan mílẹ̀ Allah subhanahu wa ta'ala ó wọn yóò lè dẹ́dà Allah subhanahu wa ta'ala la yakhluquna shay'a wọn ò lè dá nǹkan kan àwọn tàà ń sọ yìí la yakhluquna shay'an wọn ò lè dá nǹkankan wa hum yukhlaqun wọ́n dá wọn náà ni ẹ̀dàkùn ẹni wọ́n ń sàánú láwọn náà bóòlù àwọn náà ti wá dúó nípò pé àwọn náà tún sí kíní àwọn náà tún sàánú àwọn èèyàn wọn ò ní kápá lórí kíní lórí kankan nínú ẹ̀dá dídá wọ́n dàbí wọ́n ti wà wọn ẹ̀ẹ́n wọn ò ní kápá ìnira fúnra wọn kọ́lá wọn ò ní kápá àǹfààní tí ìnira bá fẹ́ kàn wọ́n wọn ò ní kápá lórí pé kíni lórí pé káwọn dáàbò bo ìnira kó má bàa kàn wọ́n àwọn òòsà tí wọ́n ń bọ́ lẹ́gbà ayé ànábì ibrahim aleyhisalam nígbà tí ànábì ibrahim aleyhisalam nígbà tó kó lùlù sí àwọn òsáwọn nígbà tó rún oúnjẹ gẹ́gẹ́ nígbà tí wọ́n dé tí wọ́n sọ pé man fa'ala hadha bi alihatina ta ló ṣe léyìí pẹ̀lú àwọn ọlọ́run wa ta ló sọ ọlọ́run wa bá ṣùgbàṣù báyìí anabi ibrahim alayhi salam ó ní bal fa'alahu kabiruhum ó ní báyà tó dàgbà ní wọn ní òsì ẹ̀dì báyà ní sí ah anabi ibrahim wá dálà káyìn wá padà ẹ̀dì báyà ní sí ó ní fas'aluhum in kanu yantiqun ẹbí wọn tàbí bá lè sọ̀rọ̀ ẹ̀wọ̀n kan báyà ní sí ẹbí wọn so ẹwo ẹwo nǹkan ẹwo bí Allah subhanahu wa ta'ala ṣe fi òye yé wọn dé pé àwọn tẹ́ pẹ̀lú ọlọ́run tẹ́ láwọn ní sọ iná dáàbò bòyí àwọn kan sì wọlé wọ́n sì kọ lúrù tí wọ́n wọ́n sì rún wọn yégéyégé ẹ̀ẹ̀dìmẹ́ntó àwọn kẹ́kẹ́ fúnra wọn wọlé attack wọ́n tún wá dé òwòlé bá wọn kẹ́kẹ́ wọ́n máa sàlàyé pé tọ̀ ah, àwa ni lágbájá o ẹ̀tún wá ṣẹ̀ṣẹ̀ ń wádìí ó yẹ kẹ́ẹ̀tì mà pé kí ni ipe ìtẹ́ ń sìn yìí uffil lakum wa lima ta'buduna min dunillah ó ṣe fún yín àtẹ̀ntẹ́ ń jọ́sìn fún mọ̀ o ẹjọ́ tí wọ́n kàmí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ọlọ́run bá alikẹ́ ọlá ní kọ́dà wọn ò lè sáfà ní kankan fúnra wọn wọn ò lè dí gàgá ìnira kó mọ́kà wọn wọn ò sì lágbára láti jẹ́ kíni la yaqdiruna ala daf'i ad-dur wọn ò lè ti ìnira kó fúnra wọn ẹn wala fa àǹfààní kankan fúnra wọn ẹ̀dá kùn kíra wa ara wa sí àwọn ṣéwù tí ò lágbára tán fi kú tọ́wọ́ kó bá lágbára ni olóòfẹ́ kò láyé náà ẹ̀yìn tọ́wọ́ kó bá lágbára ni òun náà fẹ́ máa ṣe gbà ó fẹ́ máa bẹ lọ títí ní òun máa ni wọ́n ti máa wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ wọn ni wọ́n ti máa wá gbéga Allah subhanahu la yamlikuna mawtan wọn ò lágbára lórí ikú alágbájá yín pa ọ́ pa ìrọ́ la yamlikuna mawtan wọn ò lágbára lórí ikú tó bá jẹ́ pé wọ́n lágbára lórí ikú ni tó bá sọ fún ọ pé òun òun ó pa ọ́ ẹbẹ́ ìlọ́wọ̀ ìpẹ́ta ní wà pa ọ́ ẹ̀yìn tó bá ní òun ó pa ọ́ ẹbẹ́ ìlọ́wọ̀ ìpẹ́ta ní ó pa ọ́ gbogbo àwọn títí ń kú láti jẹ́ iná sí náà ló ń pa ẹ̀yìn ta wà pa náà tí ọba lágbára láti pààyàn a jẹ́ Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí máa ń sékíní òun náà ni ọba tí máa pààyàn òun náà lọba tó lágbára láti kíni láti mú ẹ̀kọ́ lórílẹ̀ wọn hayatan wọn ò sì lágbára lórí kíni lórí fún òlágbára lórí pé kéèyàn máa bẹ kó má kú tó ẹ̀kọ́ wọn lágbára lórí kéèyàn má kú ni àwọn tá à ń pè ní wòlíì wòlíì àwọn ọmọ tí wọn náà ń kú kọ́lá ànábì ò lágbára lórí kéèyàn má kú torí kọ́ ọmọ ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́sọ̀lá ń kú kèé sì sọ́kó dùn má ànábì fọ́sẹ̀ kú torí pé ànábì sọkún ọmọ kú ànábì sọkún tó wáyé kó yóò dùn má ni tó wáyé pé nǹkan tó dùn má ni kí ni ó fẹ́ kún látara pé kí ni tẹ̀rọ ọkùnrin ojú ànábì là so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ni ẹni tí ò bá ti wá tó ànábì bó ni ó ti wá lágbára lórí ẹ̀mí tí àwa la ṣe tẹ́mi rẹ̀ fi gùn afun láti rí ẹ̀mí gúngùn bí ìgbà tó yẹ pé àìronú jinlẹ̀

ó dà àwọn ìlágbà lórí àti gbé ẹ̀dìdè nígbà tí èèyàn bá kú tán ẹ̀wọ̀n kan báwọn ò lè dáyàn ò lè pààyàn tó bá téèyàn bá tún kú gan ò lè jí kí wá lágbára téèyàn máa wá ṣe yànga kí wá lágbára téèyàn máa wá kágbárù tí máa kábà fíà ìmú lágbára láti ṣe léyìí ìmú lè fìyà jẹ léyìí ìmú lè mélé kó lérí rẹ̀ ìmú lè sàǹfààní fẹ́ léyìí gbọ́dọ̀ láti wá rí gbogbo orú àǹjáàlì mushrikin nípa àìmọ̀kan àìnílàákàyè àwọn ẹlẹ́bọ̀ táwọn onílàákàyè rárá ẹ̀yìn tó jẹ́ pé kí ni fìtìkáàdìhìm alihatan min dunillah látara pé wọ́n mú àwọn nǹkan míì ní olùmọ̀jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala al-khaliqu li kulli shay ọba tó yẹ kó náà ló dá gbogbo nǹkan alimálíkú lè azimati amòrí ọba tó ní kápá lórí ìjánu gbogbo nǹkan pátápátá òun ló ní control gbogbo nǹkan remote control gbogbo nǹkan pátápátá ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala afáà ní alladhi ma sha'a kana ọba táwọn wí òun náà ní gbogbo gbogbo tí Allah subhanahu wa ta'ala ò bá ti fẹ́ tí ò bá ti fọwọ́ sí nǹkan yóò níṣẹ̀lẹ̀ láíláí wa ma'a hadha tóun ti bẹ́ẹ̀ abadu ma'ahu min al-asnan ma la yaqdiru ala khalqi janahi ba'udah tóun ti bẹ́ẹ̀ àwọn òṣẹ́bọ̀ yìí wọ́n wá ń jọ́sìn fún nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala àwọn nǹkan tó jẹ́ pé kíni wọn ò lágbára láti dá eṣinṣin eṣin ló máa ìyẹ́ eṣinṣin lásán ẹ̀tí ẹ̀ àwọn gan fúnra wọn ẹ̀dá ni wọn Allah subhanahu wa ta'ala ló dá wọn wala yamlikuna li anfusihim darran wala naf'an wọ́n dà wọn lágbára láti tẹkínni láti sàǹfààní fúnra wọn àbí láti tẹkínni láti kó ìnira àti láti dáàbòbò ra wọn kó níbi ìnira wa kayfa yamlikuna li ibadatihim wa kayfa yamlikuna li abidihim fún ọ̀nà ti fẹ́ ní kápá lórí rẹ̀ fún ẹni tó fún àwọn tó ń àwọn ọmọ olèsè fúnra wọn fáàkìlù shay'in la yu'tihi ẹni tí ò ní nǹkan kò lágbára láti kíni kò lágbára láti fúnyà ní irú nǹkan ohun àwọn tó wá kọ síwájú wọ́n ní laysa lahum min dhalika shay wọn ò ní kápá lórí gbogbo àwọn nǹkan tààkà sílẹ̀ yìí wọn ò ní kápá lórí ikú wọn ò ní kápá lórí ìsẹ̀mí wọn ò ní kápá lórí ila Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀ pátápátá gbogbo tá a sọ yìí gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ni alladhi wa yumit wa huwa alladhi yu'idul khalaiq òun náà ni ọba tí ó padà wá dẹ̀dá padà òun náà ni ó gbé wá dídé padà yawmal yawmid al-qiyamah awwaluhum wa akhiruhum àtàwọn ẹ̀dá àkọ́kọ́ ni tí tó fi dérí àwọn ẹ̀dá ìgbẹ̀yìn so eléyìí òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹ́ni àbí àyà ẹlẹ́ẹ̀kẹta nínú suratu àbí àyà ẹlẹ́ẹ̀kẹta nínú suratu suratul furqan ẹnu wà bá tí ariwi àsìkò wá ti pé abi Allah subhanahu wa ta'ala kọmọ́sá jẹ́ kí ó sáǹfàní fún ẹni tó sọ ó jẹ́ sáǹfàní fún gbogbo àwọn náà tí a gbọ́ kọmọ́sá jẹ́ kó wúlò fún wa kọmọ́sá gba wẹ́wà kó gba ìtẹ́wọ́gbà jíire bẹ́ẹ̀ wá síwájú Allah subhanahu wa ta'ala kọmọ́sá sọ wa kó nínú àrùn ńláńlá àjàkálẹ̀ àrùn tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ní gbogbo àgbáyé tá a wà kí Allah subhanahu wa ta'ala kuma sàájí kí aunu lọ bẹ́ẹ̀ karùnú lọ sí pé ẹ̀ṣẹ̀ wá ní káwà padà sínú lànà nabi sallallahu alaihi wasallam kásì máa tẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam innahu waliyu dhalika wal qadir alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk